Akọkọ rọ́mọ̀dánà ìkẹyìn gẹ̀ní àárín rọ́mọ̀dánà àforíjì ní ìgbẹ̀yìn rọ́mọ̀dánà àlìjáànà ni. àwọn afọwọ́kà ni wọ́n máa dá wákà yìí ní gbogbo ìgbà tí rọ́mọ̀dánà bá ti dé láti máa fi rán wa létí wípé àkọ́kọ́ rọ́mọ̀dánà ìkẹyìn gẹ̀ní ìyẹn ni mẹ́wàá àkọ́kọ́ mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì àforíjì ni wọ́n pè báwo ẹlẹ́ẹ̀kẹta àwọn alálìjẹ́nà ni àwọn kan ní aṣẹ́rúdọ́mọ mẹ́tẹ̀ẹ̀ta náà ọlọ́mọṣàjẹ́ kó sojú ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa alákọ̀ọ́kọ́ là ń gbà lọ́wọ́ yìí ọlọ́mọṣàjẹ́ parí ẹ̀ pẹ̀lú rọrùn ọlànẹ́bì lọ́dọ̀ ọlọ́run ẹni tèrè èjì tèrè ẹ̀yin náà mọ̀ye tá a sámú wádìí lónìí ẹ̀mọ̀ye tí sáàrì wádìí lónìí ọlọ́run ẹnu ọ̀bá yìí tó kù náà ọlọ́mọṣàjẹ́ sojú gbogbo ẹ̀mí wa ọjọ́ sojú ẹ̀mí gbogbo wa ọlànẹ́bì lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah ti bẹ̀rẹ̀ àwẹ̀ náà pẹ̀lú bismillah ọlọ́run jẹ́ ayọ̀rí ẹ̀ dáadáa pẹ̀lú alhamdulillah eléyìí ni mo fi kí wa láàárọ̀ yìí káàbọ̀ sórí ètò yìí ètò wa Ramadan Kareem ètò alálùbáríkà ti ń wáyé láti iléeṣẹ́ Orísun iléeṣẹ́ alálùbáríkà ti ń mú ohùn àti àwòrán mọ́lẹ̀ kedere tí gbogbo ayé sì ń wò wá ní kárí ayé kọ́lọ̀ mọ́ balẹ̀ iṣẹ́ náà jẹ́ orúkọ mi ni Alhaji Abdulkadir Yusuf Ọba ọwọ́ àdúrà eh, mo fẹ́ àsìkò yìí náà kí gbogbo ẹ̀yin jẹ̀mọ́ wa ti àjẹjẹ̀mọ́ ọwọ́ àdúrà dáwà group worldwide ọwọ́ àdúrà dáwà group worldwide ó jẹ́ ìjọ kan tí à ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tá à ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ ìmọ̀ tó yẹ pé àwọn àfa oríṣiríṣi ló wà nínú wa àtàwọn ọ̀jọ̀gbọ́n oríṣiríṣi ló wà nínú wa tí a máa pàdé ní gbogbo oṣooṣù ní olúwọlé ọgbà Central Mosque fáfáàní gbogbo ẹni tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ ìjọ ọwọ́ àdúrà dáwà group eh, ẹ kàn sí mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí ẹ máa ń wò nígbà tá a bá fẹ́ parí ètò eh, pẹ̀lú ògo Ọlọ́run máa tún pe náà kó tó di pé mo lọ ní àárọ̀ yìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni ẹ̀yẹn sálọ sórí whatsapp mi ń bẹ̀ kẹ̀sì hi i like to join ọwọ́ àdúrà group inshallah pẹ̀lú ògo ọlọ́run á ha dì í sínú ẹ̀ gbogbo ń tà ń ṣe ń bẹ̀ pátápátá á jẹ́ kẹ́ ẹ máa mọ̀ kọ́lọ́ wọn gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa tẹ́yìn náà bá gbogbo bó ṣe ń lọ ẹ̀rí pé àwọn ọwọ́ àdúrà àdáwà group yìí náà wọn àfin mí lẹ̀ wọn àfètò yìí lẹ̀ àwọn náà dúró tì mí wọ́n dúró tì gbàgbà pàtàkì jù lórí dírámà tá a gbé wá lọ́dún yìí ha ipa tí wọ́n kó ń bẹ̀ kò kéré o kò kéré o kò kéré o bẹ́ẹ̀ látọ̀rí president wa alhaji wa sk alhaji babajide babatunde tí wọ́n wà nílùú mọ̀lábò ní Ikutira Guinea lọ́hùn-ún ọlọ́mọṣàbà dúró tì wọ́n àti brọ́dà wa tí wọ́n jẹ́ vice president wa Yusuf Ọlá Aziz ọlọ́run ní ìbàjẹ́ fún wọn president missioner wa alhaji wa Zainul Abidin Usama pẹ̀lú amiru wa ajadu wasi alasa gbọ́n ni mo dúpẹ́ fún ọlọ́run bá ní dúpẹ́ fẹ́ni kọ̀ọ̀kan yín mo kí ìyá wa pàṣẹ àdínní wa alhaja wa kúndà kọ́lé towó ìyá wa alhaja wa Khadijat Kubura ọlọ́run ló lè ṣe lamẹ́ríkà ọlọ́run bá dúró tì yín ọlọ́run ní Muhammad ọlọ́run ní fi yín lẹ̀ ọ̀làlá hawla wàlá kúwọ́ta ilà abilà ilà àlìlẹ àti àwọn gbogbo àwọn tó ń dá sí tòótọ́ ọdún yìí àwọn tó ń gbé polówó ọjà àwọn tó ń gbé ìrún pípè wá sórí ètò yìí bẹ́ẹ̀ láti bàbá wa Dr. Ahmed Salahuddin aláṣẹ àtòlùdarílẹsẹ Standard Insurance Consultant Limited tí wọ́n kalẹ̀ sí nàmbà three Victoria Rubieke nílùú Èkó nílẹ̀ kí lọ́hùn phase one kọlọ́hùn ọlọ́mọjọ ó bàjẹ́ fún wọn iléeṣẹ́ wọn náà ọlọ́mọjọ di mọ́jọ ó bàjẹ́ mọ́jọ ó dàrú wọ́n ti pé ogójì ọdún báyìí kí wọ́n tún jù bẹ́ẹ̀ lọ nu ayé ọlọ́run aláǹdẹ́ mọ̀ alẹ́kùn àlùbáríkà kọ́lọ́hún ṣe sílé sẹ́nà mo bà lè sẹ́nà jẹ́ o. mo kí àjìwà alhaji wa muhammad qasim àríyọ táwọn aṣọ nígbà ọrùn pè lórí ètò yìí ọlọ́run bá ń gbàdúrà yín ọlọ́run lọ́dọ̀ ọlọ́run. àwọn àlọ́sókè lọ́hùn nísìnyí á lọ wéré oníṣe wa gẹ́gẹ́ bí ìṣe wa ńdàjídàjí hmm, ó ni. Hmm, eléyìí níṣe tààrọ̀ yìí kí la fẹ́ kọ́ ń bẹ̀ a fẹ́ kọ́ nípa ojúṣe ramadan kí lójúṣe obìnrin nínú ramadan láàárọ̀ yìí ẹ mọ̀ mọ̀ ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn ká lọ wo eré oníṣe náà ta ni tá a bá padà dé èmi àtàlejò mi á wà wọlé sórí afẹ́fẹ́ ọlọ́run ọgbẹ̀rún ẹnì kọ̀ọ̀kan wa o ẹ ṣeun ẹ kú kalẹ̀. ẹ káàmọ́ padà sórí ètò yín ètò wa Ramadan Kareem hmm, mo rò pé ẹ gbádùn gbogbo wáàsí táwọn àfáà wa ṣe fún wa láàárọ̀ yìí wáàsí náà jiná pọ̀ pàtàkì jù fẹ́yìn ìyá wa kẹ́ ẹ lè mọ̀ pé sẹ́tẹ̀ ń ṣe iṣẹ́ ńlá ni ẹ̀ ń jísàárì ẹ̀ ń dáná fún wa ẹ̀ ń ṣètò sínú fún wa ládàá tó wà ń bí òkèrè o emewa wàá balada yín jẹ́ o obìnrin míì níbi ọ̀rọ̀ ẹnu ni ó ti balada rẹ̀ jẹ́ níbi ọ̀rọ̀ kọ́rọ̀ ọkùn sọkọ níbi ọ̀rọ̀ níbi kásépè ni ó ti balada rẹ̀ jẹ́ mú baje o inú àwẹ̀ ramadana yìí àsìkò kan ní tọ́lọ́ ń yọ ọ́lẹ̀ ìyá fi kó èrè àlìkìyàmọ̀ jọ hmm, ẹ̀yin náà gbìyànjú kẹ́ẹ̀kẹ́rẹ́ àlìkìyàmọ̀ jọ yín fọkọ yín yín láti máa ṣe wa kọlọ ṣe ládàá kọlọ ṣe wa wa afo lea ramadan na i na abia olom gbogboo gwu kworo nayi o mnsaba ka kwole kol musaba aka akpuole kolo furu iji w koyi afiwafa nnagbua mamamma anianna ogweye tiye kpei awakamkpemi ikpe a emina gba bereye kpatarakpara aso nsa kporkpemi na mgba beni Gbagbe emeji agbagwe fun sala ifunwaikpe ibere ta yi mbere awabere toro ni. sẹ́ẹ̀rí tẹ́ ẹ bá ti wá dáhùn rẹ̀ gbogbo ẹni tó bá dáhùn á wà á sọ táìmù tí ìdáhùn kálukú wọlé sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa sí. táìmù tí dáhùn yín bá wọlé yẹn ó ṣe pàtàkì lórí ètò yìí táìmù yẹn là ń fi mú ẹni tó gba ìbéèrè wa o a mọ̀ pé béèrè ẹ̀yin méjì ò lè wọlé ní táìmù kan náà ká tó ẹ̀rí pé ká tó máa sọ ìbéèrè yìí ní máa tó bí aago mẹ́fà kù ṣẹ́jú márùn-ún àbá aago mẹ́fà kù ṣẹ́jú méje tá a bá ti sọ béèrè tán gbàrà báyìí ẹlòmíì bá a ti sọ tán gbàrà báyìí ẹ rò pé èmi àwa àti ẹ̀ lájọ kọ̀ béèrè lẹ́ni bá a ti sọ gbàrà báyìí ló ti máa tẹ ansa ránṣẹ́ fáwọ́ lẹ́sẹ̀ kan náà ká dákẹ́ ansa ti wọlé ẹlòmíì ẹsẹ̀ lọ tẹ́ wá ń claim pé èmi náà gbà èmi náà gbà wọn àpè mí nú òkò rí bẹ́ẹ̀ o àwọn nọ́mbà tá a tá a sì pè àwọn nọ́mbà tá a pè tí wọ́n gba ìbéèrè wa nìyẹn a dẹ̀ jẹ́ kó yé wọn wípé kèétí ìṣẹ́bùn ńlẹ̀ nísìnyí o ẹnìkankan ò tí ì fún wa lẹ́bùn o gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ńlé náà à ń rawọ́ ẹ̀bẹ̀ sí yín ẹ dákun ẹ̀fẹ̀ bọ̀ ránṣẹ́ sí wa pàtàkì jù ẹ̀bùn tó wù wá lọ́dún yìí òun náà ni owó sanpé sáàyè movement káàkiri tẹ́ ẹ bá fowó ránṣẹ́ sí wa pẹ̀lú ògùn ọlọ́run ṣá allah gbogbo àwọn tí wọ́n lẹ́bùn gbà lọ́dọ̀ wa gbogbo wọn la máa fún lówó yẹn kódà tí wọ́n dúpẹ́ fún yín lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ní orí ẹ̀rọ amóhùnmáwòrán yìí òye báàbá lè pè wọ́n wá á dẹ̀ pè wọ́n lórí aago tí wọ́n á sọ̀rọ̀ tẹ́ gbọ́ wọn tí wọ́n dúpẹ́ fún yín tí gbogbo yín náà mọ̀ pé ah, owó tá a fi ránṣẹ́ o wọ́n fi jíṣẹ́ fáwọn tá a fi rán wọn sí so bẹ́ẹ̀ bá fowó ránṣẹ́ sí wa láti fún àwọn èèyàn ẹ fọkànbalẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run ṣáà á ṣe bẹ́ẹ̀ ti fẹ́ ọlọ́run ó sì gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa sẹ́rí sàárà tí wọ́n bá ṣe lásìkò yìí àyàgà àsìkò tá a wà yìí ẹ̀gbọ́n tọ́lọ́run wí ni ọlọ́run ní alladhina yunfikuna fi sarra'i wad-dharra'i wal-kazimina al-ghayza wal-'afina 'anin nasi wallahu yuhibbul muhsinin ẹ̀gbọ́n kọ́lítì bí ẹni tọ́lọ́run ká yìí alladhina yunfikuna ìfẹ́ lẹ́yìn tó bá nírú wà mẹ́rẹ̀ẹ̀rin yìí ń wá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ó fẹ́ràn rẹ̀ kí ni ìwà náà ọlọ́run láwọn tí wọ́n náwó tí wọ́n ná owó tí ń bẹ lọ́wọ́ wọn wọ́n ná rìsìkì wọn wọ́n ná sójú ọ̀nà ọlọ́run wọ́n fi ń sàánú fi ì nígbà tára dẹ̀ wọ́n tí gbogbo nǹkan lọ bí wọ́n ṣe fẹ́ wọ́n n tó ń wọlkazimina lgeza àwọn tí wọ́n máa wá gbé ìbínú mi bí yànkan bá ṣẹ̀ wọ́n wọn ò nítorí pọ̀ ṣẹ̀ wọ́n kó ní ìdìran lọ́wọ́ wọn kó máa ṣe fún un ẹlòmíì máa ti ṣẹ̀ báyìí wàláì kò ní ràn yàn lọ́wọ́ mọ́ ọlọ́run ni àwọn tí ń tún ṣe bẹ́ẹ̀ wọ́n ń gbé ìbínú mi wọn ò torí pé àwọn ń bínú sí yànkan máa ṣàánú ẹ̀. wàlẹ̀ àwọn fi náà ní nurse àtàwọn tó wọ́n ṣàmójúkò fáwọn èèyàn báwọn èèyàn bá ṣẹ̀ wọ́n wọ́n ṣàmójúkò fún wọn wọn wọn á sàmójúkú fún wọn ní bínú ọlọ́run ní wallahu yuhibbul muhsinin ọlọ́run fẹ́ràn ẹni tí bá ń ṣe dáadáa tó bá wá rí bẹ́ẹ̀ ẹ̀dá pẹ̀já múra sí dáadáa ọlọ́run ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa o ọlọ́run ó gbàdúrà ẹni kọ̀ọ̀kan wa. a ní láǹfààní àti pé ìbéèrè ní àárọ̀ yìí torí àsìkò wa ti lọ àsìkò wa ti lọ púpọ̀ a ní láǹfààní àti pé ìbéèrè láàárọ̀ yìí ṣùgbọ́n ẹgẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ nọ́mbà tí ẹ lè pè mí sí lẹ́yìn ètò náà ni zero eight zero two three zero five five zero 86 080 230 550 86 ọpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n dúró tìwá tí tòótọ́ ní tó fi bọ́ sí i bẹ́ẹ̀ láti bàbá wa olórí oko bámbàm bàbá wa Fẹ́mi Adéríbigbé tí wọ́n ní iléeṣẹ́ Orísun Ọlọ́run níjọ́ bàjẹ́ fún wọn o ọ̀gá mi pàtàkì pàtàkì Mr Seyi Adéríbigbé Ọlọ́run bá dúró tì yín o mo kí Mr Sogo Abiona Ọlọ́run bá dúró tì yín ọlọ́nà Muhammad lọ́dọ̀ Ọlọ́run lọ́la ilà ilà lọ́ jùwọ́n táwọn náà wà ní ẹ̀rọ amóhùnmáwòrán àtàwọn tó wà ń di ẹ̀rọ ọlọ́run tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ fi ń bọ́ sí Mr Fẹ́mi ayélujára lọ kò ní bàjẹ́ fún yín láéláé ọlọ́dúnrún Muhammad lọ́dọ̀ ọlọ́run láéláéláà àti gbogbo ẹ̀yìn tẹ́ gbárùkù tì wá àtẹ̀ntọ́ wa ń di ọdíò náà àti gbogbo yín pátápátá tẹ́ gbárùkù tètò Ramadan Kareem bí pé kò ní bàjẹ́ kò sì ní bàjẹ́ fẹ́yìn náà ọlọ́dúnrún Muhammad ọlọ́run la hawla wala quwwata illa billahil aliyyil azim nídàájọ́ ọ̀la látún máa pàdé lórí náà tá a mọ̀ Ramadan Kareem àní fi kú yàrá wa